ajémoríre ajémoríre jémoráyọ̀ ajémoráyọ̀ ajémoráyọ̀ kájé kó filé wa ṣe bùgbé bẹ́ẹ̀ ni kó rí ó ti rí bẹ́ẹ̀. àgbẹ̀ kan lọ́ọ̀ṣà ìwọ́sìwọ́ àwọn fẹ́ẹ́ dojú ọ̀ṣà òun délẹ̀ ọmọ kú ọyẹ ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ọmọ ṣíṣe rojú. àṣìṣe mẹ́lẹ̀ àti mẹ́lẹ̀ báyìí o. báwo ni igi ṣe máa ṣubú sójú ọ̀nà oko àgbèsè tágbẹ̀ máa lóhùn ò mọ bí igi ṣe ṣubú sójú ọ̀nà oko ẹ dá ọmọ yẹn padà sí ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ bí àwọn òbí ẹ̀ bí léèrè bí ọ̀rọ̀ pálí ẹ̀ ti jẹ́. tó bá ti wá sọ pé ọmọ mi rape girl yìí tó possible kò jẹ́ pé ó give consent ẹ̀. èdè fira yín lọ́kàn balẹ̀. kí ló wà tí mo fẹ́ fi fira mi lọ́kàn balẹ̀ lọ sọ pé abánigbé ò ní bánidà abánidà ò ní bánidébẹ̀ nígbà tó bá tún wá bá wa débẹ̀ tó bá ṣẹlẹ̀ tán ó máa rọ o. Ah, ah, ah, ọ̀gá kọ́páwì kọ́páwì kọ́páwì bàbá i respect you. inú sọ wá oh, ọmọ yìí hmm. wọ́n jáde ju tó rọ lọ́wọ́ ìmí ti jọjú di ìfún èèyàn rí o. ìfún òkété wọn ò fi ṣàṣejẹ fún wọn rí ẹkọ aláǹgbá adarí pọn tó tóbi. ìyẹn ni kò máa ṣe mú un. sí ẹ kó ta tó bá kẹ̀yìn sí ẹ ta tó bá kùwọ́ mi kan kérò ara ẹ fà lágbèsà kò wọ ẹni tó ṣe sílẹ̀ ẹni tí ó ṣẹ̀ kò ní jìyà ẹ̀ṣẹ̀. àwọn awo òwú tó fi sínú àhámọ́ ẹ mo fẹ́ rí wọn lónìí ni o. ẹ má bínú sáà mi ò rò pé wọ́n máa lè pọ̀ sí mi. ṣòlá làbẹ́. Now I'm confessing to you that I love you. Okay, now I am confessing to you too that I don't have any feelings for you. Ayé wàá tó. Yorùbá máa ríre. ọdún mẹ́ta náà kéré ọdún mẹ́ta pọ̀ ojú tí ń tì mí. wòmí kò ní dá kílá ó tójú ìyá rẹ̀ kó bẹ́ẹ̀ ni kò ní dá kíkà ó tójú ìyá rẹ̀ ọ̀rọ̀. nítorí kó jẹ́ gbọ̀ngàn tó ń dọ́gbọ̀n yìí lọ́kọ́ gbogbo ẹ̀yìn ọlọ́pàá wa máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo kàwé mo lajú mo dẹ̀ mọ̀ ṣẹ̀ṣẹ̀. ìjọba ò rẹ́kọ̀gínẹ́sì alálẹ̀ tẹ̀ ń tẹnu mọ́ yìí o. orí ọ̀hún yà ṣẹ́gi lájẹ́ ìwòrì ọmọ àlàfólà sọ̀rọ̀ ògbìgbì kan ògbìgbì kan tó ń dorí ìyókò lọ lè téńté ti ń sunkún ayé. aṣọ ọdún ọdún yìí a ó ṣe tẹ̀mí ìtọwọ́tọmọ ọ̀gẹ̀dẹ̀ òní kó yà gan-an. Coming soon on Okiki Premium TV.